وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wa àwọn alfa wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam ben haqqi central mosque kìlẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. الحمد لله وصلى الله وسلم وبارك على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يقبل إليه تأداف الله الله الحمد لله أجري أكون ششني الله وبناه إذا أصبحت بالخيرات قل قل tọ́lọ́n bá ní kó jí pẹ̀lú dáadáa níjà kan kúlìkúlì ó rò pé kúlìkúlì ló ń sọ ni ó máa sọ ní kò wíre. ìlà tàbí lẹ́kọ̀ọ́ yóò ti kúlìkùl. wọ́n ti kó sọ́ngbà tó bá ti ń jí lójoojúmọ́ náà rè o. ìka ó ní hamuda sàn mà hamuda. ìrọ̀bìlì ká ó ní hamuda sàn mà hamuda. ọlọ́jọ́ tọ́lọ̀ bá ní ojú sáyé ọ̀rọ̀ tí kò jẹ́ kó tẹ̀lé rẹ jáde rè o. hamuda sàn mà hamuda. sọ́kọ́ ọlọ́mọ dúpẹ́ ọlọ́mọ dúpẹ́ o. hamuda sàn mà hamuda. nígbà tó yẹn náà ti jí lónìí ṣe ti dúpẹ́

Ah, Ọlọ́run adúpẹ́ fún ẹ tó jí wa sáyé o. Tẹ́kì fúrí bí rọ́hámàtì láhùn tààrọ̀ ha. Ah. Màlín kú sí fana àlọ́hì wírídà. Bí màlín kú sí fana àlọ́hì wírídà. Jọ́sọ̀ ló wá sẹ́rìn. Bàlá tẹ́kì fú. Ah, Ọlọ́run nípa rẹ̀ ṣí ẹ o. Àmín. Àti mínà àti gbogbo olólùfẹ́ wa o. Àmín. Ẹlòmíì sọ pé àwa táàkì ń ṣe olólùfẹ́ yín kọ́ kí la ṣe fún ẹ tó ń bá wa ṣọ̀tá. Bàlá tẹ́kì fú. Kílẹ̀ ṣẹ̀ta ṣe ṣe ìkílẹ̀ wa nígbà tó ní sáà ń ṣàdúrà fọ́ wa ó wá ń wọ́n náà kó gbórí wọlé sábẹ́ àdúrà yẹn ìwọ́dẹ̀ ń bá wa ṣọ̀tá kí la ṣe fún ẹ ó kọjá páńtó tọrọ yìí náà ni ẹ́ kí la ṣe fàlá تَكِفُ بِرَحْمَتِي لَئِن تَرَوْهَا Mo sọ fún ẹ lónìí pé má ṣàìmọ̀ oore sófin ìsìnkẹ́ Ọlọ́run tó ṣe fún ẹ o. Àwọn ọ̀kẹ́tọ́ lọ fún èmi àti ẹ lè fowó rà á. Èló la nílọ́ta fẹ́ fi rà kẹ́ Ọlọ́run ṣọ́mọ tá a bí la lówó àtẹ̀rà ni. láǹtàrọ̀ ha bì máa lè. àbálàfíà ara wa la lọ́kàpá àtẹ̀rà ni. láǹtàrọ̀ ha bì máa lè. àbí bá a ṣe ń lanu tọrọ dẹ ń jáde tá a dẹ ń rí sọ yìí la lówó àtẹ̀rà ọ̀rọ̀ ń bì kan ni. láǹtàrọ̀ ha bì máa lè. àkínní kan náà tó jẹ́ pé a ní kápá tá a lè ra fúnra wa kò sí nínú àwọn kẹta lọ́n fún wa yìí. bìmálé ní ọ̀sánà àlọ́hìwérìdá bìmálé ní ọ̀sánà àlọ́hìwérìdá. torí ẹ̀bí mo ṣe ń sọ fún ẹ lónìí ọ̀sánà àlọ́hìwérìdá tètè yá mú ìmáṣẹ́yìn ọlọ́run sọ́dín tó sọ́dín tó ń ṣe ní gbogbo ìgbà lóòrèkóòrè bájẹ́ ó jáǹgbà kankan o ẹlẹ́mẹ́sọ pé wọ́n ní kí n tún máa lọ ṣe wírì dì rárá o wá àwa ò introduce bí díà fún ẹ abadan. kó ní bàná àlọ́ ìwérí dá. ẹ̀rọ ni mo gbọ́njú onínà tó ń sọ pé kí n tún máa ṣe lázìmí rárá o wá lázìmí tá à ń sọ ní irun ọ̀ràn yan àwọn tó jẹ́ dandan lé ní lórí ní lázìm wájib gbọ́ wa yé àwọ̀ kí àní ẹ̀fà láyé introduce bí díà nọ́kàlíkẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ sábà tó bá ti gbọ́ kẹ́lìmọ̀ nọ́kìlù lẹ́nu wa tó wá jọ nọ́kàlì nínú tó ń gbọ́ ìtumọ̀ rẹ̀ ni pé tó wá látọ̀dọ̀ látòjíṣẹ́ rẹ̀ kì í ṣàwọn nọ́kàlì à ń da akọ áwò áwò áwò áwò àbí oní azara ìlú kìnnìkan ìlú ìlú ìlú ìrara òyìn kọ́ o gbọ́ wa yé o n sábà ti ṣàlàyé tí o bá ti yé yín sá àtẹ̀yìn náà mà ẹ béèrè o wàláyà á explain ẹ̀rọ òdẹ̀ bà torí àkíra wa káàbọ̀ lónìí sórí ètò ètò yìí pé òdodo abíọ́lọ́wọ́n lẹ́ẹ̀kan sí fáwọn olùgbọ̀wé ètò yìí ọ̀rọ̀ wọn ọlọ́mọdé dojúrú láíláí àìnílẹ̀ máa ṣe dáadáa báyìí mọ́ ọlọ́mọ fi ṣàgbákò fún wọn àkíra wa lẹ́ẹ̀kan sí ẹ̀rí pé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ Ramadan wa máa ń dájì lọ ó máa kọjá àdàjì báyìí a máa ti bu a ti ń bu bí ìdá méjì a ti ń bu sẹ́yìn ní ìta ti ń palẹ̀mọ́ fún àǹtíkáàfù gbẹ̀yìn rọ ọlọ́run tẹ́ ń palẹ̀ máa ti ṣe antikaf ọlọ́run abáwa ṣe ní rọrùn fún ní kálukú ọlọ́run ní já ṣàárẹ̀ bá ní kò lówó láti lọ ṣe kó sí tó burú ń bẹ̀ ó da púpọ̀ lára tó fi ń da náà fún yàn nígbà àti ṣe láyé ó da gan ọlọ́run an bẹ̀rẹ̀ rísíkù halali kọlọ̀ kó ṣe fún kálukú wa ọlọ́àjọ kan tọ́lọ́n lónìí a ń tẹ̀síwájú bí ta bá dánilẹ́kọ̀ọ́ wádé wọ́n náà tí ó wà ń lé tó lọ sí ọmọrọ tó dẹ̀ràn àyàn lọ nínú tí ni pé nínú àwọn àǹfààní ilé tí wọ́n náà lè ṣe onípò wọ́n

àwọn raw food wọ́n tún dí fáwọn èèyàn wọ́n tún gbé dání lọ ilé àwọn náà máa ṣe irú ẹ̀tọ́ ọlọ́run bá ní kó ṣẹ́kù ńlẹ̀ ẹ ṣe dáadáa ẹ pé ń tábára aṣọ kẹ́yìn lánàá náà ní kánná kánná tábà lè máa ná yìí wallahi ara tu gbogbo ọ̀pọ̀lọpọ̀ kan complete government kíní kan fi ránṣẹ́ látòkè sọ́pọ̀lọpọ̀ àwọn olórí defashion pọ̀ kíníyàn wá kárí ẹ̀hẹ́ kó kárí ìtọ́ ti fi rán ẹ̀nà ládùúgbò iṣẹ́ ẹ̀nà fi jíṣẹ́ ni látọ́ tẹ̀ fi tán fóúnjẹ ràn mọ́ mú mi tó tún ta tó náà wá ń bú àwọn olóṣèlú ṣẹ́nu ti ẹ gbà ẹnu ẹ̀dẹ̀ gbà ẹlẹ́nu ti ṣe pé kí yàn bá kàn lọ yín ṣe tàn brothers àwọn sọ pé mọ́mù sí yẹ kí wọ́n ti fìfọ́ ti gbé kúrò lórí mímbàrì àkọsọ̀kọ́ àṣìṣe ah, Islam dẹ̀ kọ wa Islam kọ wa lélẹ́yìn ni tí kì bá ń ṣe bẹ́ẹ̀ wọ́lá inú ń bí àwọn èèyàn sí ẹ ọmọ tó ń wọlé wọ́n dẹ̀ rí pé kíní yẹn ò jáde àwọn rí pé kò jáde pàtó bá tẹ̀ wá fẹ́ jáde kò dọ́dọ̀ àwọn táwọn wà tó sí níbo ló wá ń gbà níbo ló ń kó gbà tó bá àwọn tó ń bú yẹn ṣe ń ṣe tiwọn tó fi lẹ́tọ̀ọ́ sí èébú nìwọ́n náà ṣe lẹ́tọ̀ọ́ sí èébú ayé kan ń wù ẹ̀ ọkọ̀ dáṣẹ́ lára ní àwọn àfà ká má lọ fẹnu kọ lára wọn o láyé ṣe ń wù náà ìwọ́n náà mọ̀ kí ló ń ṣe ẹ́ tètè change ṣe torí táìtù tí wọ́n fún ẹ náà ló ń ju ẹ lójú ló fi wá rò pé kò sẹ́ni tó fẹ́ mú ẹ ẹni sọ pé nígbà tó ń tẹ̀ ti dì mọ́mù kò sẹ́ni tó fẹ́ mọ̀ òun lè máa mú lòun ó ṣe lè máa mú ni wọ́n jẹ́ àbí o. kọ̀lílá iná dáwọ́ látàkùn ọ̀pọ̀ oríṣiríṣi bá ń fún

máa fi kún báyìí inú máa bí gan ni aláàkọ̀ ẹ̀dẹ́ èèyàn ààrẹ̀dàgbà ara gan kódà gbogbo omi tó bá ti dé ni àfikún sọ àfikún tó pé Mo ní kí n sọ fún yín ní Wọ́n ní kí n sọ fún yín náà ni mọ̀ wípé dáwọ́là yín àsìkò yìí yẹn ó máa tó tán. Ó máa tó tán abẹ́ ìfura ní pàgbà dídé ó ní sáṣọ̀ mi wà òkè ẹ̀ẹ́n ta ló sọ pé sáṣọ̀ lọ́lọ́run fi ń gbẹ̀dí ọkọ̀ ìyázàwó lè fàkọ́rí fàálíyàbẹ̀kọ́ ọkọ̀ ìyázàwó lè fàkọ́rí ee mo ń bèèrè lọ́wọ́ ẹni gbogbo àwọn ní fàárí àná ṣé wọ́n kù láyé lónìí tó sáàbì kínà. ìbáyé ilé mi àti ẹnu ọjọ́ wà táa rí àwọn ààrẹ orílẹ̀-èdè ààrẹ orílẹ̀-èdè káàkiri tí wọ́n rì mọ́lẹ̀ lójú wa. àyìnà dáwọ́lá tó sáàbì kínà. àṣàrí àwọn gómìnà oríṣiríṣi míì tí wọ́n ti kú. àyìnà dáwọ́lá tó sáàbì kínà. àkàìmọ̀ iye àwọn ọba mi náà tí wọ́n ti kú ìmí gan kú sáájú tán lórí adékìnsùn ta àjọlẹ́lòmí kú sí kò a kàn Àwọn ìmọ̀ọ̀mù nǹkan tí wọ́n ti lọ rẹpẹtẹ. Olúmú la fi darí líbà wá rè. Ìbáwọn kan ni wọ́n sọ súnú èmi àti àwọn ọjà mélòó jà ní wọn láyé lónìí. Àwọn àfáà kan náà máa ń jọ àkíkọ̀ wa ń jọ kó mọ wa. Àwọn kan náà máa ju ẹran sínú wa, àwọn yẹn dà lónìí. Gbogbo wọn. La fi darí líbà wá rè. Ọlọ́run ti wọlé lọ. Olúmú la fi darí líbà wá Àná wọn ti jí jìn hmm. àwọn ah, àgbàlagbà ní tọ́bá rìn tọ́bá ara wọn ti dé ní wọ́n ti dọ́dọ̀ ọlọ́run ah, rírá kẹ̀. dàrọ̀jú dàrọ̀jú kàmá dàrọ̀jà líkùrú nù wà gọ́lá ooo. wọ́n ti lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. àwọn ẹni tí wọ́n ti lọ ìrìnàjò tí wọ́n rìn náà èmi àti ẹ̀ ń bọ̀ wá kan

ten million naira lónà tẹ́lẹ̀mí tó bá jẹ́ ìjà náà ń ṣe empowerment fáwọn èèyàn ó ṣe dáadáa kan fáwọn èèyàn ó ti ó gba hundred million naira ó ná ten million naira ni ó tún ti dá àwọn kan dùgbìlẹ̀ àwọn ló gbà lọ́wọ́ ẹ̀ ló gbà lọ́wọ́ ẹ̀ ló gbà lọ́wọ́ ẹ̀ ló wà rọra fi kọ́nà yín fáwọn èèyàn nínú àwọn máa pariwo ṣé kíní kan ẹ̀ẹ́ ìmáàmù bàbá wa <laughs> ó dẹ̀ ń yìn ẹ́ lórí irọ́ ẹ́ wàyòrí dúnà wàyòrí dúnà wàyòrí dúnà yóò mọ̀ọ́dún bí mọ́lá mi yẹ fún àlù ó fẹ́ kọ́ máa pẹ́ ẹlẹ́kọ́ máa bàbá rẹ lórí tó ò ṣe tí wọ́n náà dẹ̀ mọ́ pé ò ṣe kí là ń fi wàhálà takora àti láì kí là fi ṣe gan-an ó lè nísinmi tí property bá pọ̀ tó o máa ná ọkàn tiẹ̀ náà lè balẹ̀ wọ́n náà wò pé bílẹ̀ ṣe ṣú ẹ títa òun wọlé bọ̀ báyìí lálẹ́ òun náà ń wò fẹ̀tọ̀fẹ̀tọ̀ ni pé ha àwọn tó ń bínú ọlá ẹ pọ̀ torí wọn jẹ́ ń bẹ̀ ni kò lè tó yẹn kò yẹ kán bínú ẹ ẹ ẹ̀yin náà ń kọ́ pẹ̀lú gbogbo ipò tẹ́tí dìmú lórílẹ̀-èdè yìí ẹ̀ tútú bẹ́ẹ̀ lè ní kẹ́yán ọkàn yóò lè balẹ̀ báwo ló ṣe fẹ́ balẹ̀ torípà àwọn èèyàn dúnú lára yìí ọmọ pẹ́ kàn kọ́rọ̀ jọ ni ẹnu tó bẹ̀ kẹ́ ní kẹ́yán wàláì wọ́n lè dẹ́ ah. èmi irú èmi àti sọ́sọ̀ bàbá sí ní sáwọ́ lè lẹ́yìn lóko tó dára gbẹ́sìn yìí ṣùgbọ́n àwọn èèyàn lè lẹ́yìn kí n rìn láti lẹ́mẹ́ kí mi rìn lọ sí láfẹ́ ń wá kí n tún wá tírẹ́kì bọ̀ kẹ́ẹ̀nà wá tíráyẹ̀ kẹ́ẹ̀nà rìn látọ̀dọ̀ tí ń náà kẹ́ẹ̀nà kàn tírẹ́kì lọ sáàdúgbò tó bá tún súnmọ́ yín kan káwọn yẹn wá mọ̀ pé lágbájá ló ń lọ yẹn o kíní kan àná ló ń lọ yẹn o <laughs> ẹ̀kọ́ máa rí pé ẹ̀kọ́ máa gbọ́ pàpàpà pàpàpà àwọn òkúta tó ń pàdé ní ẹ̀bá tí níbi ikùn níbi ẹsẹ̀ yín ebi ò ní lẹ̀kúta mọ́ nítorí èmi gbẹ́sìn yìí o ṣùgbọ́n àwọn kọ́wọ̀ táwọn ọ̀rọ̀ ní gbòrò tẹ́ para ń kọ́ wọ́n gan alẹ́mọ̀yàn ayò ànáàzò àwọn tòmòlúbò kọ́kọ́ ìlànà gbogbo security wa ta bùkátà sí láwọn àyè kankan nílùú gbogbo ọlọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lọ́wọ́ há wọn kí ló le tó yìí kí ló dé ẹ́ ṣe àbúlọ́wọ́sí ọ̀pọ̀lọpàá ń ṣọ́wọ́ náà ò ní ìdí ajá. ẹ ò ajá pàápàá. ẹ̀ẹ́n mo pò nǹkan. àbí ṣé ká pé alámàdà kan bá fún ẹ ní àmì kan. kò ní dábàá yìí. ó sì wá kí bẹ́ẹ̀. ọ̀hún lè jóhun yẹn gbé. lè rí gbé gbogbo ẹni tí bá ti ń di pé àbíkọ́ṣà máa yọ́ ni àbíkọ́ṣà máa ṣe lọ́tún kọ́ máa ṣe lọ́sì yẹ wẹ́wò hmm. ó náà ìsinmi jàre kò sí rọ́ńbẹ̀ jù bẹ́ẹ̀ náà lọ àwọn èèyàn ọmọ bó ṣe nílànà kó tó dá àwọn ọkọ̀ èèyàn ọ̀dọ̀mọ́ tó ti dà lónìí àwọn pé ah, àwọn èèyàn tó wọ́n ṣe máa wọ́n ní burúkú wà lọ́wọ́ ẹ̀ burúkú owó tí wọ́n náà mọ̀ kó wà lọ́wọ́ ẹ̀ tó wọ́n pé ìwọ ní kọ́kọ́ ló níyẹn ohun tó sọ di burúkú nìyẹn ohun tó fà á tí wọ́n náà fi tó wọ́n ní nírọ̀rùn nìyẹn àbí kí wọ́n náà wọ àwọn tó máa máa ṣọ ẹ̀ níjọ́ ló wá fẹ́ ṣe lè dì níjọ́ ló fẹ́ ṣe lè dì tó ń ṣe lọ́tún ṣe ló sì di ọdún wo. olùfọkànrọ òhìlà mọ́ ọlọ́wọ́ bá ní aláìní mà ní àbẹ́ mọ̀ ní. ọlọ́wọ́ bá lọ nìkan lọ́bọ ọlọ́rọ̀ ọba tó dẹ̀ tọ́ka máa dúpẹ́ fún gbogbo ìgbà lóhun. ọlọ́wọ́ ní tó bá ń wò wọ́n lọ túbọ̀ tó lọ sọ fún anáyà yìí. ọlọ́wọ́ ní ìyẹ́sẹ̀ ayé ìdìbìkùn ọlọ́wọ́ ní tó bá ń wò wọ́n lọ́hun. ìyàjá yóò ìdìbìkùn.

yẹ ká ẹ̀nà tó ń fi ṣàdánwò fún iṣẹ́ ẹ̀dẹ̀kọ̀ tẹ̀nà ẹ̀ òun á dẹ̀ sọ di tí ò ní jẹ́ ti mọ́. ọ̀yá tí ibi kan ní kí n jẹ̀dí tí ó ọ̀yá tí ibi kan ní kí n jẹ̀dí. ọlọ́run náà wá kó àwọn ẹni àwọn ẹlòmíì tó jẹ́ àwọn ẹ̀dá tí wọ́n gbádùn tí wọ́n dá tí wọ́n yanrantí táwọn èèyàn máa pósọ̀ ah, ọ̀gá sọ́fíìsì bòmí àwọn èèyàn dẹ̀ máa jubiléètì ẹ máa pa kí ló ṣẹlẹ̀ ṣọ́fikún sálárì yìí ni ah èyí tó ṣẹlẹ̀ síwájú ju pé ó ju ẹ̀kúnwó lọ ọ̀gá tó gbé wá yẹn kò sọ́fíìsì tí wọ́n dé tí wọ́n ṣe dáadáa sáwọn èèyàn ah ṣẹ́rọ̀ ọ̀gá tí bí yẹn wait for your time ni káwọn èèyàn wá báyìí kan ṣe gbogbo ọdún gbogbo irọ́ kódà anímọ̀ kan wá ọjọ́ kan tún gbé pákéjì wá fún wa ó di ó di tàwọn ọmọṣẹ́ di gbogbo everything ọ̀gá wọ́n tẹ̀ ti fún ọ̀gá ní two bags of rice o àwọn tàwọn jẹ́ staff tán fún ní àwọn bíi mẹ́fà tàwọn lọ́fíìsì ọ̀gá wọ́n fọ́ wa náà ní two bags wọ́n ní ká lọ pín wọ́n tẹ̀ fọ́gá lóróró fún wọn gbogbo kí wọ́n tún fún envelope wọ́n lẹ́ ọ̀gá dẹ̀ kó gbé àti títí wọ́n títí tí wọ́n àmọ̀gbà tí wọ́n pe capsa tó capsa yẹn dé akọ̀jẹ́ rí pé ah, kí ló ṣẹlẹ̀ ọ̀gá ti wà lọ́fíìsì wọ́n dẹ̀ ti pè wọ́n kó gbogbo títí wọn lọ ọ̀gá yìí sábà sọ nǹkan kan gọ́sọ pé wait for your time ẹ̀ẹ́n ọ̀gá ṣí táìmì tí náà náà ń lò ẹ̀ ń lò ń lò kú lò ní. ìyàjá yóò ti hin ibẹ̀ kó mu ọya tí bí kan kí jẹ bí. wọ́n á fowó pa àwọn ẹni ẹlẹ́ni lọ́fíìsì òun wà níbi tó ti ń ṣe promotion àwọn tó bá ti tẹ́yìn ilẹ̀ láwọn obìnrin àwọn ló ń promote àwọn ló ń post lọ síbi tó yẹ kó post wọn sí gbogbo ẹ̀ ló ń mọ̀ ń pa ẹ̀ kó ṣàbá àwọn ẹ̀ ṣe ṣìnà kó bá àwọn ìyàwó níyàwó ṣe ṣìnà wọ́n ìyàwó níyàwó náà ní ìranù ní ẹ́ Eh, ṣọ́ọ̀ràn yàn ni tóun bá promise ẹ̀ ó dẹ̀ dúró de promotion ọlọ́run tí wọ́n náà fi wá sọ rẹ̀ dìdàkú dàbá yìí ó dẹ̀ mọ́ tó ti fara ẹ̀ ṣe ọkọ̀ ẹ̀ ò dẹ̀ mọ̀ ó náà dẹ̀ rò pé wà àti òun nìkan ni kò mọ̀ pé ó ní ìranù ni ẹ ó ti gbé fọ́gà bí iṣẹ́ yín ó ti gbé fún kọ́lígẹ̀. ìdá adìhàkà tí ká dàhẹ́rù kún mútafà فمن شان تلك الدهر أن تتبجرا ẹjọ́ kẹgbélé náà kún lónìí ìdá adìhákàtìkà dàrú. tọ́lọ́ ń bá ní kígbà máa bu ẹ̀rín sí ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ronú o. tọ́lọ́ ń bá ní kínú ẹ máa dùn lónìí kẹ́ máa jàjẹ́ sẹ́kù nínú ilé yín ronú o. mò ń bẹ̀ mò ń sọ fún ẹ lásọtẹ́lẹ̀ ni o tàtàbàjára. Ṣé wọ́n rí àṣírí kan mo bá tu fún ẹ lónìí mi ní kò sanwó ẹ̀? Fàmí iṣẹ́ á ní tílíkà jẹ́hẹ́rì. Àṣírí yẹn ni pé ṣe orí nínú tí ìgbà máa ń sábà ṣe fún yàn láyé. Tàtàbàjára. Ìgbà máa ń dìsí fìyàn ni o. Fàmí iṣẹ́ á ní tílíkà jẹ́hẹ́rì. Tàtàbàjára. Ìgbà máa ń tọ̀yàn jẹ ni o. A ní kó máa ṣòdì lágbájá ó yá wọ́n náà wẹ́n ẹni yẹn ti jù ẹ lọ ó ti wúyàwó náà sáré ìgbà máa ní kó máa kọ̀mpìtì pẹ̀lẹ́ tó jù ẹ lọ á ní kó máa fi gagbága pẹ̀lú àwọn èèyàn kí wọ́n máa sáré yàrá láwọn ṣe ń tà ṣe rí ìgbà akó wà tílé kalẹ̀ ayé àmúnú dáwílù ha bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ bá ní ọjọ́ ayé ọjọ́ ayé tẹ́rí yá kò láti títí ìgbà ọ̀lọ́ bí òréré ọkọ̀ ilé ayé yóò tọ́lọ bí ọ̀pá àbọ̀n. mi ṣàní ìsìnká dáhìn àǹtàǹtà bá ń jára. tó bá fìsọ́dọ̀ ẹ lónìí ìwọ náà jó tòdọ̀ ẹ fìsọ́dọ̀ ẹ lómi. wàtá mi ń zẹ̀ wílé àlìyá ìwàdáhàrú àti kọ̀tọ́. Allahu akbar. wàtá mi ń zẹ̀ lè وكم من ذليل صيغة مكبرا ó ní káàbọ̀ ń tún ta kàrún tó fẹ́ gbọ́ ẹ̀ náà kú. وكم من ذوي العلياء àkàìmọ́yà àwọn ẹ̀kan èèyàn lórí ilẹ̀ ayé ńgbà kan. والدهر أزقط ìgbà yìí ti pa wọ́n lẹ́nu mọ́ pé wọ̀kẹ́ ò sí ń bẹ̀ mọ́. والدهر أزقط ní ọ̀tọ́ bá kárò rẹ̀ tọ́ bá kárò kẹlẹ́ mi lẹ́mọ̀ àgbà so ó ṣe ah, máa yẹn ti wà láyé. وكم من ذوي العلياء والدهر أزقط wà láyé ó wà bí aláìsí ni. ọ̀dánarú ẹ̀kọ́tọ̀ bóyá kò sówó lọ́wọ́ ẹ̀ ma. ọ̀dánarú ẹ̀kọ́tọ̀ bóyá ààrẹ ti gbèdè. ọ̀dánarú ẹ̀kọ́tọ̀ jì. àbóyọ ti ṣẹlẹ́yà tó ti kàbùkù ńgbà kan tọ́wọ́ ti wá bá. ọ̀dánarú ẹ̀kọ́tọ̀ ah ilé ayé ti jalákẹ́. wákàmí zẹ̀lí ilé sọ́yà ńgbà kan ṣùgbọ́n lásìkò tá yìí ọlọ́run ti lo ìgbà lé sábà bí àti gbé torí pé kí ni tóníwọ̀n bá ń tọ́lọ́run rọra dà sọ́dọ̀ ẹ̀ báyìí ó dẹ̀ ló dáadáa wá wàdúrú tọ́lọ́run dà sọ́dọ̀ ti tiẹ̀ wàdúrú tó ní wọ̀rẹ̀ tó ń ta wá wo tẹ́ni tí ò ní tú ẹ wọ̀rẹ̀ tó ń ta ṣé kò tó kójú tiẹ̀ ó tó kójú tiẹ̀ ó tó kí wọ́n náà rò lẹ́ẹ̀mejì Sheikh Abdul Wasi ẹrú ọlọ́run ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ kékeré ló dá nìkan kí mọ́sìkì mọ́lẹ̀ lọ́dún náà tó kàn á ní a ṣì ń dáwọ́ jẹ̀ráàdì pé kákan jẹ̀ráàdì ó ní ìmọ̀ ẹ̀má wọ́rí ẹ̀má àná sórúkọ mi o akàndédé rí pọ́n kó jẹ̀ráàdì dé ni ah, ẹnìkan ṣe ẹlùmí rẹ̀ olówó lọ́wọ́ ni wà láìkò ní tẹ́yìn tẹ́yìn sọ pé olówó lọ́wọ́ nìyẹn kò owó tó wà lọ́wọ́ ò tí ó kàn ṣe ń ó wá ṣe láti ìgbà náà kò wálẹ̀ ọlọ́májò wálẹ̀ láíláí. gbogbo tọ́lọ̀ wá fún ẹ̀yìn kí lẹ a ń lọ́wọ́ yín ni. وما ذلك على الله بعزيز الله بني kóhun ọlọ́run bá kó yín kúrò lórí ilẹ̀ àbí kóhun gbọ́lá lọ́wọ́ yín kóhun wá fàá lómi rọ́pò yín ọlọ́run bá ní kò nira fún ọlọ́run bá o ọlọ́run bá ní kò eh, fún ọlọ́run láti ní olóṣe employment fáwọn èèyàn olóògbà wọn ti ṣẹ́ tó sáyìn gbogbo òkíní wọn ẹnìkan wá ṣẹ nínú àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́ tó rúpa ah, i'm going to sack you ìyá lẹ́sọ fún pé ọ̀gá agbára yóò sack mi sà <laughs> torí pé ó sì máa dágbó àwọn processing kan tọ́gá yẹn kò bá ṣọ́ra àwọn tó ju òǹgọ́ lọ látòkè lọ́hùn wọ́n á transfer kó ń bẹ̀ torí pé kò mọ́bọ̀ mọ̀ yẹn ṣe jẹ́ o lè máa wo kékeré lọ́fíìsì ẹ pé jìnnà ọ̀fíìsà ni. wa ma dhalika ala Allahi bi aziz. ṣùgbọ́n ọlọ́run ọba olọba tó ní gbogbo wa ó lóun lè gbọ́ lálọ́wọ́ èèyàn at any time. wa ma dhalika ala Allahi bi aziz. ní wọn taziru waziratan wizra ukhra. ọlọ́run ọba ní ẹ̀ṣẹ̀ tẹ́nìkan ṣẹ̀ ọ̀ràn ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ òun ló máa dárò ẹnìkan níbà rú o. kò sọ̀rọ̀ wípé ẹ̀ báyìí nìsín tó bá ti hùwà tí ò dáa ọmọ ẹ̀ náà jẹ́ inú ẹ̀ ọ̀rọ̀ wọn dẹ́rẹ̀ rájẹ rárá o rárá o tẹ́dẹ̀ rúmútí kọ́lá tún ní ìlà ìmúlé ha. ọlọ́run kọ́ ló sọ pé òun máa bẹ̀ṣẹ̀ bàbá wò lórí ọmọ látòrí ìran kìíní dórí ìran kìíní kan arára ah, ọlọ́run òjò sọrú ẹ̀. tẹ́dẹ̀ rúmútí kọ́lá tún ní ìlà ìmúlé àlá yóò ṣọ́mọ́lù mi ní mo ṣe ìwọ wà lọ́ọ̀kà nàdà kùrìbá. ọlọ́run ọba ní òun ò ní gbẹ̀ṣẹ̀ nìkan wò lọ́dọ̀ ẹnìkan.

máa wá tún sí a máa wò fẹ́tofẹ́tò a máa wò bóyá àwọn lè rẹ tó lè bá wọn gbẹ́rù ẹ̀ṣẹ̀ wọn yàwá dùn lè mú jírí mú láwọn ah. yàtọ̀ dé mẹ́ni àzàbíyáwó mi ìdè ń bí ìbàmí. àwọn anakọ́dà ọ̀daràn èèyàn ń ìyà yìí lágbára òun bí wọn láyé tó pọ̀ àbíkò òun fìyàwó dín ní àbíkò òun fi alájọṣepọ̀ òun láyé kọ́kọ́ òun fi dín ní báwọn yẹn ṣe máa ń wò láyé ní pé tó ṣe bá ń bá wọn kò wá ní káwọn lu ọmọ àbíkáwọn lu ìyàwó àbíkáwọn lẹ́nìkan bẹ́ẹ̀ náà ló máa dàlẹ̀ kíámọ̀ àníkò fi wówó àlèkí àmọ̀ náà lèmí àmà òrùkú bí yá kó mú nínú àwọn ọmọ àbíyàwó abálájọ́ ṣe kò ń láyé kóhùn fi díjú ẹ̀ báwọn yọ́ ṣe ń fi ọlá owó gbajúmọ̀ bọ́ ṣe fi ń ra ẹ̀wọ̀n sórí ẹlòmíì àwọn náà ṣẹ̀wọ̀n wọn ni wọ́n jẹ̀bi ikú àwọn ni wọ́n hùwọ̀ dáná àwọn náà wà nínú ẹ̀wọ̀n táyérò ẹ̀dẹ̀ fly ó ti kúrò lórílẹ̀-èdè ó ti lórílẹ̀-èdè bòmíì wọ́n ti fẹ́ ẹlòmíì replace ẹ̀ Allahu akbar. Wa fasilati allati tuwihi. Ayé láti lè ṣe gbogbo léètẹ́ ń ṣe yẹn. Wa man fil ardi jami'an thumma yunjihi. Ọlọ́run náà yà máa rú pé bóyá gbogbo àwọn tó wà lórí ilẹ̀ ayé wọn gba àwọn tó gba tòun nínú wọn bóyá kan wá gbà wọn lẹ̀ lọ́dọ̀ wọn lọ́hùn. Ọlọ́run wọn Ah, bí ìgbà tí wọ́n dẹ omi gbóná ọlọ́gbọ̀ tọ́sí ni lára ọlọ́májá rírò ẹ̀. Ọlọ́níyà yẹn ń dóde gbogbo aláìgbọ́n rẹ̀ nìkan níbẹ̀ jẹ́ ìwọ́n ni wà jẹ́ nǹkan ajẹ́ mú mi sí. Omi tí wà tún wá mú sí omi àwọnúwọ̀jẹ̀ ní bó jẹ́ múbà ló ń jáàbù ló ń jẹ́ dọ̀. Omi tó kó omi tí wà mú lálẹ́ kí á mọ̀ ẹ̀ báyìí bó ṣe ń dá síkùn bá ló ń bá gbogbo àwọn gbogbo ibi tí omi ti ń bá jáde lára máa bá bẹ̀ jáde sáré. Àbí ìṣẹ́ àfígbà tí àwọn ọ̀rọ̀ omi sínú lálàá látòkè tó dẹ̀ ń bá ìsàlẹ̀ jáde àwọn àdẹ̀ máa bó gbogbo ríkèríkè ara ìyà ọlọ́má fi má ṣe ìyà ń tiwa o wọ́n ma wá pè wọ́n ma wá pè bá ìrún mọ́ ní gbogbo ẹni iná ma wá pè ẹ lárí kìámọ̀ pé nígbà tó ò ṣe tọ́lọ́ láìdẹ̀ wá ṣe tóhun ó wá kọ́rọ̀ jọ láyé ọ̀rọ̀ yẹn wá ń jọ ẹ lójú ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ní gbogbo tó wá kójọ láyé tó wá ń jẹ lójú yẹn tí wọ́n náà wá ń wò tó ń kún lójú tó dùn pé eh, after all لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ìpò ẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ nìbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní 080 35 75 14 66 facebook page wa ní dáwàtò lẹ́hàkì lẹ́nà abẹ́òkúta.